ó lẹ́nìkan ò lè dáhùn mú onítọ́ tó bá bẹ àwọn bàbá wọn kí ayé rẹ ta káyé rẹ bàjẹ́ káyé rẹ fọ́ èmi ò bẹ àwọn bàbá yín ìjọ tí ń bá bẹ̀ wọ́n ó ti fẹ́ra rẹ pé wọ́n tún ní gbogbo tó kójọ pátápátá kó parẹ́ lójú ẹ̀ tí wọ́n yà mí lẹ́nu ó ni èèyàn kì í ṣépè kó fowókọ ọlọ́run búra kó tún wá padà sídìí nǹkan o àwọn bàbá yín èmi á bẹ àwọn bàbá yín àfìgbà tó tún wá ń sọ pé ẹ má bínú àwọn bàbá wa mọ̀lánà ṣèwà àlàjàní Muyideen bá lò pẹ̀lú aṣọ ara mi tí alukurani sọ pé tó bá ti wà níbẹ̀ o gbọ́dọ̀ fẹnu sọ̀sọ́kùsọ̀ o gbọ́dọ̀ wíwíkú yìí jáde lẹ́nu aṣọ ara mi aṣọ ọ̀wọ̀ ìhẹ́rọ́m o ti gbé ìhẹ́rọ́m o ṣépè fún bàbá yẹn the person that is older to be a father ẹni tó tó láti bí bàbá rẹ is older enough old enough to be a father bàbá òun dàgbà láti bí bàbá tó bí wọ ọwọ́n bú bàbá yẹn ọwọ́n sọ pé bàbá yẹn ó tún wá ń fọwọ́ sí rí báyìí ní tí bàbá lówó bá gbà lọ́wọ́ rẹ̀ ọ̀sọ̀ ní táwọn ìdílé sàlátì bá gbà lọ́wọ́ rẹ̀ ọ̀sọ̀ ní tí ìdílé amírí jésù bá gbà lọ́wọ́ rẹ̀ ọ̀sọ̀ gbogbo wọn pátápátá ṣe ti rí báwọn àbọ̀ ẹ̀ náà lóde ọ̀rọ̀ kẹta mo kìlọ̀ fáwa náà ó ń dárúkọ wa fáwa kan àwọn àwọn alájọṣe wa kan inú àwọn tó wọn ó gbé náà ní lágbájá àti lágbájá wa àsọtẹ́lẹ̀ ni kì í ṣọ̀dọ̀ ẹni tẹ́lẹ̀ wá orí sí ọ̀rọ̀ yẹn ti wá di ọ̀nà mọ́ lọ́wọ́ báyìí ọmọ pé làádà a máa dun haúsá ju ládàá lọ ó tẹnubà wọn tó bá wọn ó wá fẹ́ sọ fún wọn pé ìwọ náà wá ń ṣe wá sí àforíjìn ṣàforíjìn wá sínú Islam mọ́ ni ah, ah. àforíjìn ṣé máa ń lọ báwọn náà ni àwọn ẹni ìṣáájú wọ́n ti kọ́ wa bá àti máa ṣàpọ́lọ́jì àwọn àyínà ṣàpọ́lọ́jì dáadáa àṣe àṣe àṣe pẹ̀lú kámẹ́rà ni inú àwọn ọmọ ìyá wa tí wọ́n bọ̀ láti mọ́kà lọ́jọ́ pé láti láti láti airport náà ti gan báyìí ó yá nìṣó àfi dandan kọ́ ṣàpọ́lọ́jì tán tán kámẹ́rà sí lójú best apology náà nu torí kó lè wà kó lè wà documented kó wà recorded pé lágbájá ṣe báyìí gbà báyìí ó dẹ̀ túbá alhamdulillah mo ti sọ ọlọ́run ti gbẹnu mi sọ pé yóò rí báyìí kò tó rí báyìí twenty eighteen kòkòkò la máa rán fadití ni ẹnu tèmi yìí náà ló ti ń jáde pé ò lè kúnlẹ̀ dáadáa mo fọlọ́n búra fún ọjọ́ kan mo ní tìjú ló bá pò mẹ́ mo ti sọ ó yẹ kí n máa play video yẹn ni àmọ́ kò sáàyè mo wá ní ọ̀lẹ́ lábọ̀ ọ̀ lábọ̀ dèdè ibi tọ́lọ́run ti ṣoore fún mi lórí àmì wo tó fi kan èmi náà dèdè ibi tí mo ti rí yẹn ó tẹ́ mi lọ́rùn ju kí n dọ́dọ̀ rú rẹ lọ. one thousand bíi tí ọlọ́run gbé lọ yẹn one thousand note ẹyọ kan ṣo tó bá pò ní mo rí ń gbẹ̀ yẹn ó lóore fún mi ju one million tó fẹ́ gbé fún mi lọ tó sọ jáde pé tí wọ́n wá sọ pé lágbájá ló fún lágbájá one million mo pe ẹnìkan nígbà tó lé wọn á pè lórí fóònù dákun à lágbájá ìyàwó mi kò yé mi báyìí báyìí báyìí ọgbọ́n tẹ́niyẹn wá ń dá ni pé ìwọ náà ló fẹ́ pè torí ẹ ti jọ di alájọṣe ọlọ́run ṣe wọn ìgbà five naira lọ́wọ́ ẹni náà o five naira tó kéré jù ìgbà lọ́wọ́ rẹ o èmi náà sì ṣoore fẹ́ni náà dáadáa láwọn oore tó pọ̀ tó pọ̀ tó pọ̀ àní ègún àmọ́ tẹ́ni bá bọ́ ọ̀tá pé kí la ṣe fún un rí àrùn létí kódà lórí ọmọ rẹ̀ aṣoore fún un ẹnìkan ò mọ ẹni tí ó kù kò ń lọ́la ẹnìkan ò mọ igi tí ó kẹyìn igbó ọlọ́run ló mọ ibi tó rí ń bẹ́sẹ̀ lọ́rùn ibi tọ́lọ́run wá gbégbá yẹn despite pé wọn kì í ṣẹlẹ́sìn mi tọ́lọ́run wá lò fún mi ní tó lé ní ten eleven million sókè ó lóore tó bá yẹ pé one thousand gan mo rí mẹ́ ó lóore ju kí n wá kí ọlọ́run gba kó gba ọ̀dọ̀ rẹ ṣerú rẹ fún mi ìní gbà á nínú ẹni tí ò ní bùkátà sí ọ wà nínú ẹni tí ò ní kankan tó fẹ́ dàpọ̀ pẹ̀lú rẹ ni mo wà nínú ẹni tí ò tí ẹ̀jọ́ lábòsí ara yín tẹ́jọ tọ́ ọ lè play jáde pé lágbájá ṣe báyìí fèmí náà kò sí alifu kala o tún tún sọ mo tún tún sọ voice tó bá lọ ní lọ́wọ́ yẹn tèmi gangan ana abdul gafar doctor doctor rosmi doctor tí mo ní certificate yẹ kì í ṣe honorary o kì í ṣe honorary doctor tí ẹlòmíì lọ fowó gbà pé ṣáwa gbé fún mi kì í ṣe páálí àbí sàtífíkẹ́tì tí wọ́n lọ kọ̀ọ̀kan kan sí lórí tán fẹ́ fi gbowó lọ́wọ́ ẹnìkan tí inú onítọ̀ náà máa dùn sí àdọ̀túrú arọ́sìmíyù èmi dr abdulgafar adisa a ní ìkáyé fọ́ìsì tó bá ní kó gbé jáde tó bá gbé jáde ọlọ́run ní bú ọ láṣìírí ní tó bá ní níbi tí a ti jọ ń jókòó tó jẹ́ tèmi gẹ́gẹ́ tó jẹ́ ohun mi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ níbi tí mo ti ń bá àwọn èèyàn ṣe mítìn voice tèmi má dọ́kítọ̀ rẹ tó bá dọ́kítọ̀ rẹ èpè rẹ náà níṣẹ́ fún ọ gbogbo tó bá kójọ yóò fojú sunkún ẹ̀ tó bá dọ́kítọ̀ voice àmọ́ tó bá ní gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ orí pé mo challenge ni. tó bá ní gẹ́gẹ́gẹ́gẹ́ níbi tí mo ti ń bá àwọn kan ṣe àpérò tí mo ti wá ń sọ pé báyìí láṣe báyìí láṣe fún ọ gbé jáde tí wọ́n fi ń threatening ẹ̀ tí wọ́n fi sọ fún ẹ pé àwọn ò ṣe báyìí fún ọ àwọn hàn lè mọ̀ àwọn ò ṣe gbá àwọn ò ṣàwòyẹ voice tó o bá gbé jáde òdodo lèmi ò sọ mẹ kò ní sí threatening bẹ́ẹ̀ ní tí mo dẹ̀ lè sọ lójú rẹ náà ní sọ lẹ́yìn rẹ ọ̀ tún gbọ́ tó o bá tiẹ̀ fẹ́ rí voice mi ọ̀ rí tí wọ́n sọ ń bẹ̀ pé mo ń sọ pé nínú ẹni tí ó bá ṣọ̀tá tí ò ní bá parí ọ̀rọ̀ láyé ni mo wà àfi tí gbogbo àwọn àrùwá òyìnbá foríjì tó máa bọ́ ta tí wọ́n sọ pé tọ́ asámáha fàlàfù inda rasulillahi mahmulu àmọ́ má lo sàkàmàjẹ má lo garaje má bragi lórí rọ jáde síta kí ọlọ́run tètè gba kí oníkàlùkù kọ́lọ́run gba ìwọ oníkàlùkù lára rẹ fún wọn padà kọ́bùlà ànyà àkúdà Allah síwájú kọ́lọ́n tó gba yawmal qiyama yawma la yanfa'u malun wala banun illa man atallaha bi qalbin salimin tètè fara rẹ kalẹ̀ wọn ní pírọ́blẹ́mù mùsùlùmí jọ ní gbogbo wa wọn lè fojú àánú wù ọ kò sí ní tán fẹ́ fi sọ pé kọ́ ọ lọ ṣẹ̀wọ̀n yẹn kò ṣe nǹkan kan fún àwọn báyìí torí pé fa ìsáàbù hùmí ń bìyìn bàbá mudiru markaz náà lè rí wọn ẹ wu ọlọ́run ẹ wu ọlọ́run bàbá tó ọlọ́ra pampers fún nànú wò wọ́n orí pé kíní òun padà fún lè ní ọlọ́run dé pé mo dé kàyà omi wàlà dátì ihò mò ó bàbá wa ń dàbí ọmọ tuntun sí kéèyàn dojú kọ ẹnìkan láàrin ọdún mẹ́rin kẹ́ni ó sì máa sọ kẹ́límà kan pa rẹ̀ lọ́dìvẹ́ndẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá wá ìrànlọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ lọ́wọ́ ẹ̀ mo sọ frankly báyìí kọ́ bọ́ rẹ̀ báyìí ìn bukata bùkátà sọ́dọ̀ ẹ̀ rí nínú ẹni tí ò ní gbàbọ̀dè fún ìsìláàmù mi ò ní gbàbọ̀dè fáwọn àfáwà nínú wọn lèmi Abdul Gafar wa ìní support ìbàjẹ́ wọn ní pè mí símìtì aburú kan compromise èmi ò ní síbẹ̀ mo tún sọ ọ́ jáde tó bá ní lọ́wọ́ kó gbé jáde níbi tí mo ti sọ pé àgbà náà ni o ẹ̀ẹ́dà ẹja mójú kú òun bẹ̀ kẹ́ni ó ń gbé jáde tẹ́ ẹ bá gbọ́ voice mi mọ̀ sọ pé ọ̀tá mi ni ọ̀tá islam ọ̀tá àwọn bàbá wa ni ọ̀tá mi náà ni àmọ́ lórí pé níbi tí wọ́n ti ń pèrò aburú lé ẹ lórí tí wọ́n ti sọ wọn gbé jáde tó bá gbé jáde aláwòde rẹ aláwòde àwọn tó ní ọ tó bá gbé jáde tí ó jẹ́ pé voice ya ní ìkáyé níbi tó ti ń sọ pé òun ó ṣe báyìí fún ọ ó ṣe báyìí fún ọ ẹni tó bá ní ìṣù ń bẹ kó lọ àwọn tó bá ní ìṣù lọ wọn fà gbogbo tó ń sọ yé wa nígbà tó da gbogbo sẹ́nu ọ̀rọ̀ ẹ̀ clear jáde tán láwùn láwùn láwùn láwùn fọ́n fọ́n jẹ́ kí kíní yẹn clear dada fàágùn kò làágùn bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ yẹn lè yí wa dada má da ọ̀rọ̀ mu you are now a drowning drowning man drowning o wa fẹ́ dì mọ́ sùrọ̀ o fẹ́ dì mọ́ sùrọ̀ bóyá eléyìí eléyìí save me eléyìí save me oníkíní kan kùn ìwà àtàwọn fámìlì ẹlẹ́jọ́ lọ bẹ̀ inshallah kudrat rahman fúndi eléyìí ẹ̀san ni gbogbo nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá bùkátà lọ rẹ̀ ẹ ti fail gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bùkátà lọ sọ́dọ̀ ẹnìkan tán wá gbé ọ̀rọ̀ yín gba ọ̀dọ̀ rẹ̀ géèmù náà play o wọ́n ti mọ̀ pé mi ò ní gbà àwọn méjì kan ti pè mí rí kò yẹ kí n sọ mo fẹ́ sọ ọ́ lálẹ́ yìí èèyàn méjì ti pè mí rí nínú àwọn tó wà lórí Facebook yẹn mo forúkọ wọn ṣe sàárà tí ọ̀rọ̀ yìí bá sì jọ tiwọn tí wọ́n bá sọ pé kò rí bẹ́ẹ̀ ń darúkọ wọn wọ́n fi mí sórí conference call ni àwọn fẹ́ kí n máa gbogbo tí ọmọ burúkú yẹn bá ti sọ èmi ni kí n máa múnilá ẹ lọ fa àwọn ọmọ tí yín náà jáde gbogbo ilẹ̀ dọ̀rẹ́ ẹ lónìí báyìí ẹ̀yin ẹ̀ ń wá ọmọ orogún tí ò mọṣẹ́ kọ̀ tí ó torí bomi gbóná ni gbogbo àbòsí tẹ dálẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí àwọn bíi méjì mẹ́ta ló wà lábẹ́ níjọ́ tó ti bẹ̀rẹ̀ níjọ́ tó ti bá wọn ṣerú ẹ̀ ṣe mú lọ́rẹ̀ ni níjọ́ tó ti dé náà mo ti pé mo lélẹ́yìí alágbàkú ẹ̀dá lélẹ̀ yẹ gbọ́dọ̀ bá ní nǹkan papọ̀ mo ní kódà tó bá fún yín lówó ẹ̀kọ́ ẹ̀kọ́ oore tẹ́ ẹ bá rí lára lè orí ibu ni o aburú ni ó gbẹ̀yìn ẹ̀ òun lẹ ti ń wò ó sìn níjọ́ tí wọ́n lọ pọ́n fẹ́ gbowó fún yín lọ́wọ́ rẹ̀ ó yẹ kẹ́ yarí pé láyé láyé láyé láyé ọlọ́run yà èyàn ó yà wá síbòmí ni ìyà wá síbòmí ni ìní gbàbọ̀dé fáwọn afáwà tí n ti gbàbọ̀dé fún wọn mo fún Islam nù mi ò bá ẹ sọ̀rọ̀ ilé yìí ẹ̀ẹ̀kan ṣolájọ sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan ṣolájọ sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan ṣolájọ sọ̀rọ̀ and that was two thousand and nineteen precisely lẹ́ẹ̀kan gbogbo tá a sì sọ kò gbọ́dọ̀ ju ọ̀rọ̀ two minutes baba akéwùgbà gold amiru tihad àwọn náà ń ṣe islahu gbà náà tá ń pe kó wá fún un wọn á lágbájá ah, ẹ dákun ẹ bá foríjì wọn á pe ọmọ rẹ náà pé ń gbà náà náà fi pè mí náà pé inú ẹ̀ ń tọrọ kàn Dr. Abdulgafar Adisa inú ẹ̀ ń tọrọ kàn inú ẹ̀ tí ò ní gbà fún lèmi náà wà wọ́n pè mí ní o ìpè nọ́mbà rẹ̀ o ìmọ̀nà wọ́n á pè mí lórí fóònù hello Dr. Abdulgafar Adisa wọ́n tún kì mí dáadáa nìkan ká parí gbogbo ohun tó wà nílẹ̀ two thousand ninety five years ago kódà lágbájá wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tí máa ń sọ tọ́ ọ bá já mi tọ́ bá pè tọ́ bá pè rànmọ́ pa bọ́ọ̀tà kó wá sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀kan ṣo tọrọ dèmi àti ẹ̀pọ̀ ààrẹ sọ ju one minute àbí two ni lọ bí wọn náà ṣe máa ń sọ fáwọn èèyàn pé ẹ lọ ṣàtúnṣe wọn náà lọ ṣàtúnṣe èmi àti ẹ̀ ò ní kankan à ní personal something kankan nítorí gbé wá náà lájọ fi ń gbé kóra wa tó bá ń bọ́ àwọn bàbá oníbà ẹ̀kan ṣo náà ni tó dà pọ̀ lọ́rọ̀ bàbá àwọn ló sì pè mí pẹ̀lú fóònù nàbà àwọn bàbá akéwàgòd náà dẹ̀ gbé fóònù fèmí ẹ̀kan ṣo ìwà bùkátà lọ́dọ̀ rí kẹ́kẹ́ ò dáwà pọ̀ ọ̀rọ̀ ò dáwà pọ̀ iṣẹ́ ò dáwà pọ̀ àjọ àjọ jókòó papọ̀ mo ti wà ń lé epo tó wà ń lé epo òun àwájú mi báyìí èmi mo wà lẹ́yìn ó wine up lèmi náà wine up mo kàn rí ọba ẹ̀ pé ah, alágbàákò èrè ọlọ́run ló ní kí iṣẹ́ àárọ̀ kùtùkùtù èèyàn ó lọ tún oorun sùn ni oníkálukú sí lọ lẹ́kí náà lájọ ń gbé kò sí wàhálà kankan bẹ̀ bó o ṣe rò pé owó tó yẹn kò sí wàhálà ẹlòmíràn tún wò ṣòṣìyẹ ẹni àkọ́kọ́ tí máa ń gbaṣọ lára àwọn yẹn sórí bí tọrọ ẹja sí kò rí lẹ́gbẹ́ o zahaba àwọn kárajà náà wà sára igbó ló parapara sí tí wọn lọ sunkún sunkún sunkún mẹ kọlọ ó wàá sọ fọlọ pé Ọlọ́run tètè fìyà rẹ jẹ mí o fìyà rẹ jẹ wọn o síwájú kó tó fi ìyà tàlùkíyàmọ jẹun gba ẹ̀tọ́ yẹn fáwọn èèyàn padà àtọmọ anáfẹ gbẹtọ wọn lọ́wọ́ rẹ tètè fún wọn tó bá fi ṣàpọlọjì bí ọ̀nà bí ọ̀nà bí mẹ́ẹ̀ẹ́dógún àbí ká sọ pé ogún lágbájá mò ń bọ̀ lálẹ́kọ̀ọ́ yín Sunday tẹ̀sílì lọ́lọ́wọ́ mọ́ríkàsì báyìí kò nídìí kó ṣe dúró de pé ó dijọ́ tí gbẹ̀jọ́ eh, òun sì kì lónìí eh, for medical eh, reason for kìnnì kan reason for kọ̀mílárì kìnnì kan reason wá sí mọ́ríkàsì fúnra rẹ̀ kò sì dé tẹ̀sílì kò dọ̀bálẹ̀ lójú gbogbo ayé bàbá táwa mọ̀ yẹn bàbá táwa mọ̀ yẹn aláàánú ni tó bá dọ̀bálẹ̀ pé ah, ẹ dákun ẹ ṣàánú mi wọ́n ń ṣe ọ́ nígbà tó ń ṣe gbogbo kinní wọn wọ́n ń ṣe wọ́n náà nígbà tí wọ́n náà ń ṣe àwọn kinní wọn àbí kí wọ́n sọ pé eré rẹ yí ń yẹn pé o lose memory ọmọ tó ń ṣe ń gbà náà ṣùtì àbí wọ́n sàṣì ọ́ ṣùtì ọmọ tó ń ṣe ń gbà yẹn ni ó jẹ́ kí bàbá mi ẹ foríjì mi dákun dákun láì ẹnìkan ò ní ṣe nǹkan kan fún ọjọ́ náà bàbá òní yẹ filẹ̀ mo dáríjì dèdè tí yàrá gàmàrí sọ́n pa wá kò yẹ kó wọnú ọgbà yẹ kó wọbẹ̀ láàyè kó jáde láàyè tí àwọn ọmọ kéwú bá bínú tán tí ẹnìkan kan máa ń jalè kanna tí wọ́n máa ń jalè kanna lásán ni kán máa ń nà ó kán máa gbà kankan jalè kanna jalè kanna jalè kanna wàláhì ara rẹ̀ ó dègbò kó tó jáde ọwọ́ àwọlé aminan ó tún jáde aminan kódà ó sọ pé òun lálàkùn òun ó ṣaláìsí bàbá ní ó ti dáṣẹ wọbí lónìí ọ̀tún kú mọ́ àánú wo ló tó bẹ̀ dédé tọmọ yẹn sọ ẹ lọ wo kinní kan tẹ tí wọ́n á convert sí orúkọ èyí tọ́lọ́run ti gbà lọ́wọ́ yín àbẹ́ dọ́gbọ́n tọ́jú ẹ̀ torí pé fẹ́ play game ẹ hide page yẹn torí pé bẹ́ẹ̀ ni gbogbo aburú yẹn wá ẹ mọ̀ pé àwọn fídíò yẹn wà abuzed link all alubarika fúnṣẹ́ tó ń ṣe o gbogbo àwọn kinní ìwò sọ́nù tiẹ̀ òun kan kó jáde kó jáde kó jáde kó jáde ṣé o ti yẹ ẹ kó sọ pé o ti fa fànàgà onígbà náà kó wá ní bàbá mi ẹ dákun ilam terhamni famani lẹ́dí yerhamni hizan tẹ́ ẹ bá foríjì mi ilam taafu anni baba mi tẹ́ ẹ bá foríjì mi ta ni ó wàá foríjì mi ẹ̀yin nìkan náà mo ní à mo ṣẹ̀yìn mo ṣẹlẹ́dàá yìí níjọ́ tẹ́ ẹ tún ṣàárẹ̀ mo tún fi bu yín mo bu yín èmi mo tún sọ fún gbogbo ayé mo wọ́n update tí ojú mi ò tó mo ń sọ fún àwọn èèyàn pé báyìí lẹ wà báyìí lẹ ṣe rí ẹ ti dábùjá bàbá ti kúrò lábùjá bàbá ṣe kíríkà bàbá ń lo pampers lọ báyìí kọ́ máa fẹnu rẹ tú gbogbo ẹ̀ fúnra rẹ bàbá ó kàn sọ pé tọ́ ọ̀yà àmójúkú mẹ́ àmọ́ tèmi bá wà mọ́díkàsì jọ náà ọ̀ ní bínú ni mo lè san ọlọ́gọ̀ báyìí sọ̀rọ̀ ọwọ́ mi ò gbọ́dọ̀ má kàn lórí kíkan gbá orí ẹ̀ báyìí pé yóò ba ẹnu rẹ láì kásì mọ́júkú mẹ́ kó máa lọ o lè ṣe mi ìyẹn dáa wà á tún kó mbẹ lọ sí òwòrò mọ sọpọ ń bọ mọ yìí fọọmù wọn kọjọ síbẹ̀ láti ẹnu ọ̀nà ni kó ti máa yíra mọ́lẹ̀ kó máa pòrà mọ́lẹ̀ káṣọ rẹ̀ máa dọ̀tí kí wọ́n lọ sọ fún bàbá ní mọ́ṣáláṣí pé ah lágbájá wa ń ta o ẹni àìjíríà àìjíkó wa ń ta o kí bàbá ní ta ni kání lágbájá kó ni ah, bàbá ẹ má jẹ́ ìṣòro ibù ẹ dákun ẹ ṣàánú mi wọ́n máa sá máa hà rẹ̀ kó lọ lé àfàǹdà kó lọ ṣe bẹ́ẹ̀ kò lọlé ṣé o Jamiu Bulala ṣé o gbọ́ àwọn bàbá tó rí tó dákẹ́ ẹ̀ ò mọ̀ pé wọ́n ní irinṣẹ́ tó pọ̀ lára àwọn ọmọ wọn gan ti tó ọmọ odó lásán ti tó yàn lù pa ká tó wá gbé ìyá odó ká fẹ́ fi nàyàn ntẹ́ bá fi ìyá odó náà tó bá kú kíní yóò tún kú lẹ́ẹ̀kan sí yóò tún kú again ní àwọn bàbá tó ní àwọn doctor tí wọ́n ní àwọn professor náà àwọn ọmọ tí wọ́n ní lawyer tó yanjú tí wọ́n ní àwọn baristas tó yanjú nínú ọmọ tán ní sàn nínú jama ah, tọrọ bá dọ̀rọ̀ fún wọn mòfin àìsọ̀rọ̀ wọn dákẹ́ ni tó bá pé bàbá mùdírù fẹ́ ṣe má ṣe tó ni ẹ mọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mọ bí bàbá yẹn ẹ mọ bí bàbá yẹn ṣe tó ni ẹ mọ bí ẹ mọ bí bàbá yẹn ṣe tó ta ló ní opportunity tó bàbá yẹn nínú afa nílẹ̀ Yorùbá yìí ta ló ní connection pé mo tiẹ̀ fẹ́ lu ọlọ́pàá from presidency directly ẹ ẹ ráwọn sójà tó wá kí bàbá lẹ́nu jẹ́ mẹ́ta ní àwọn ọ̀gá lieutenant tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀ lè rọ́lọ́pàá kan lẹ́yìn wọn jẹ́ tún gbé ọ débẹ̀ bàbá yẹn máa wa mọ́tò fúnra wọn ní ìgbà kan bàbá Mudiru láyé Mercury villager fúnra wọn ni wọ́n wa mọ́tò tòótá jì wọ́n wà fúnra wọn wọ́n gbé dání fúnra wọn báyìí tí bàbá ó ṣí fìlà wọn yìí ṣe wọn yìí lo fìlà fáàrí àwọn nǹkan kékeré yìí náà ni bàbá ó lóun gbà náà wọ́n ra sílẹ̀ wọ́n sì mọ drive fúnra wọn tẹ́ tí wọ́n bá wo àwùjọ bóyá wọ́n kàn ya itri e tí àwọn èèyàn bá dojúmọ́ wọn ah, ah. ò ní fẹ́ káwọn èèyàn mọ̀ wọn mm. tẹ́ bá bẹ̀rẹ̀ fún wọn nánàánà wọ́n sì ń dárìn nínú ta pẹrẹ tá a fi mẹni Ọlọ́run man la ò fàkàrọ wọn làmúyẹ fàkàrọ ẹni tó ní fàárì tó lè ṣe tí ò wá ṣe fàárì yẹn ẹ jẹ́ kí bàbá yẹn ẹ jẹ́ kí bàbá yẹn ẹ wá ogun àwọn bàbá tó kù náà bá ṣe nìyẹn bàbá lówóró tí wọ́n bá fẹ́ bá yẹn jà káwọn má dá sí kí àwọn jàmá wọn bá yẹn jà lótìfù láì èèyàn ní bọ́m̀bẹ̀ lógún ọdún ní ẹgbẹ̀rún ọdún èèyàn ní bọ́nú ẹ̀ káwá sọ léṣe Jamiu Blala wọn ṣe wọn rú ọ káwá sọ léṣe òfurufúnṣọfà gbà káwá sọ lé àfa alimi ká sọ lé ìmáàmù káwá sọ gbolé àwọn àfa àwọn àfa àwọn àfa àwọn àfa nítorí pé wọ́n fẹ́ tajà rẹ̀ ọwọ́ ń lébẹ́ẹ̀lì orúkọ ibi tó wá gbé ọdún náà ni wọ́n fẹ́ yẹrí ọwọ́ àwọn tó fẹ́ dì mọ́ voice tó sọ pé ọ níwò gbé jáde tó o bá gbé jáde tí n bá sì sọ̀rọ̀ èmi kọ́ ni mo sọ ọ́ ìfi pààrà mi o ọ̀rọ̀ ajáde àṣẹ ọlọ́run tẹ̀lé bẹ́ẹ̀ àwọn ìpè tó o máa ṣe fúnra yẹn story ni o story ni o tí n bá sọ̀rọ̀ pẹ̀lú òǹgbẹ tí mo wà tí n bá fi sọ sí ẹ lára yóò mọ ni kò sí ẹ tó lè wẹ lára rẹ bẹ́ẹ̀ ni tí mo sọ sàkíwá làwọn bàbá yẹn ṣe fún ọ o tún fò tẹ o tún wọn Senegal lọ lọ́dọ̀ mọlánà ṣe alájí Ibrahim bá bu ọyà ńlá tó heavy tó tóbi gan tó yẹ sí pé àwọn tiwa tá à ń darúkọ bí wọ́n mọ ọ mọ́kọ tí mọlánà ṣe Adamu gbé ni bàbá bàbá ṣe Adamu sọ pé ìnàlí ti jà nìyí náà kutuban kẹbíran tọ́ bá sọ pé kutubu pílà tó wúwo tó heavy gan <laughs> dó bàbá pílà tó wo tí ò ṣe gbé tí ò ṣe mì ó tún wá gbé fọ́tò Mùlánà àwọn kan lè ṣe máa wà lórí Facebook wọ́n ṣe lè máa lo gbogbo tí mo sọ yà wá ń bẹ̀ ni o torí pé kò sí ètò ṣe dáhùn kí n wò nígbà náà yóò gbé fọ́tò ṣé Ibrahim yóò wá kọ́ síbẹ̀ pé àfa àjàgbàjàgbà ni bàbá tó yọ bàbá bá lákùn bàbá wọn yóò kọ́ sórí ẹ̀ báyìí ọ lọ ọbẹ̀ náà ọ